نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba aláàánú ọba àṣọ ọba tí òbí mọ tẹ́nìkan kan òbí ọba tó dá gbogbo ẹ̀dá tó sì ń tọ́jú gbogbo ẹ̀dá rẹ̀ tó dá adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ fún orí ńlá èyí tí ó ṣe fún wa tí ó fi wá ṣe kòǹgẹ́ ìwà ní ààyè yìí ní àsìkò yìí ní inú ilé ńlá ilé délé ní òjé lónìí ti ṣe ọjọ́ kẹrìnlélógún oṣù muharram ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn-ún ọdún mẹ́rin àti ọdún mọ́kànlélọ́gbọ̀n lẹ́yìn ìjìrà anabi wa muhammad sallallahu alayhi wa sallam láti má kàlọ́ sí madina al-munawwara tó ṣe déédéé ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá oṣù january ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún mẹ́wàá ti àwọn oní ti àwọn kèfèrí àgbáyé tí ọlọ́ba kó wa jọ sí ààyè tí a wà yìí lónìí à ń fi ọlá àfi ń bẹ ọlọ́run bó ṣe fi ìfẹ́ rẹ̀ kó wa jọ kó má fi bínú rẹ̀ tú wa ká ọ̀kọ́lá la hawla wàlá quwwata illa billal aliyyil azim. lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wọn ní kí a bára wa sọ̀rọ̀ lórí al-imanu billah azza wa jal ìnígbàgbọ́ sí ọlọ́run ọba ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run ọba ọba alágbára ọba àlèwí lè ṣe òun wọn ní kí a sọ̀rọ̀ lé lórí gbogbo wa pátápátá tí a bá wo agbègbè ayé tá a wà nínú rẹ̀ yìí bẹ̀rẹ̀ láti fi tajọ́ kò sí ilé délé yìí kí a wo ọ̀tún lọ káwó sí káwó wájú káwó ẹ̀yìn káwó àjà tí ń bẹ lókè orí àjà tó pé láàárọ̀ ìmọ̀ dúdú bí aró tó bá di lọ́sàn yóò yí padà sí bó ṣe wà yìí tó bá di lálẹ́ yóò tún dúdú kẹ́lẹ́kẹ́lẹ́ padà àjà ńlá yìí àjà tí olóko kankan tó gbé dúró yìí káwo káwo yẹ̀pẹ̀ tá a jókòó tàbí tá a dúró sórí rẹ̀ yìí káwo bó ṣe rí nísàlẹ̀ nínú ibi tí wọ́n ti yọ wá jáde rè yẹ̀pẹ̀ tá à ń tẹ̀ yìí ni wọ́n fi dá wa káwo bọ́lọ̀ ń ṣe tẹ́lẹ̀ káàkiri àgbáyé ká fi bí ìwo gbogbo ibi tó kù láyé tá a ti rìn dé àtàǹbí tọ́lọ́ ó tún padà kádà pé ká dé kótó pé títàn ó dé ká wo ọ̀tún lọ ká wo òsì ká wo wájú ká wẹ̀yìn ká wo lẹ̀ ká wo òkè ta ni nínú wa tó lè rí ẹ̀ní ká tọ́ka sí ẹni tó ti lórí kọjá lánàá abẹ́ni tí ń bẹ lónìí tọ́ àwọn nǹkan tí à ń wò láyìíká yìí ta ló dá wọn ta ló dá igi ta ló dá ẹ̀pẹ̀ ta dúró sórí rẹ̀ yìí ta ló dá àjà tí ń bẹ lókè orí wa yìí igi ńlá kan nù lọ́ọ̀kan o oríṣi gidi méjì ni mò ń wò lọ́ọ̀kan yìí ta ló dá wọn ẹ wo àwọn nǹkan tí ń bẹ nítòsí wa yìí tàgírí àbí nǹkan nu làwọn ò lẹ́hùn bó ṣe kéré mọ ẹwé san èkó ara èkó ọ̀nù tí wọ́n pa èèsàn nù ńlẹ̀ lọ́ọ̀kan o ta ló dá èèsàn ta ló dé kù ọ́ ta tá a bá wo àwọn nǹkan tí ń bẹ ní gbogbo àyíká ayé àwọn tí ń bẹ tá a náà jẹ́ kan nínú ẹ̀ nínú tí ń bẹ làwọn gangan wà ká wọra wa látòwò àwòtò wò ní káwá gan wọra wa wà fi anfusakum afala tubsirun ọba tá a torí ẹ̀ jókòó tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó lè yín gan fúnra ara yẹn wòra yín wò ẹ̀yin gan fúnra yín àmì lẹ́jẹ́ lórí bíbẹ ọlọ́run àmì lẹ́yìn gangan jẹ́ nínú tó ń ṣe ẹ̀rí tá a fi ṣe àmì bíbẹ wa òun lẹ́yìn gangan wà ẹ̀wòrán ayé láwò tó ń wọ ẹ̀wòrán orílẹ̀ èkánná ẹsẹ̀ ẹ wo àtijọ́ tá a ti ń bẹ láyé àwọn bàbá wa ní jókòó yìí àwọn ìyá wa nílẹ̀ yìí ẹ wo ọjọ́ tá a ti ń bẹ láyé tí wọ́n ti ń fàrun orí látijọ́ súnú ọmọ táwọn kò fi irun fífalẹ̀ tẹ́ di òní náà bàbá wa tẹ́pẹ́nu pẹ́tán lórí wa lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n yẹ fa ẹ wo àtijọ́ tọmọ ti dáyé tán ti ń re èékánná rẹ̀ ńjọ́ tẹ́ pé yín ni wọ́n fi ń re ńjọ́ tó kú òlè yín tó di bíléèdì láti yọ ti ń bẹ ń re èékánná bọ̀ èékánná ọ̀tá nínú ọwọ́ kò sí èékánná lẹ́yìn bíi níbi èékánná wà mọ́ náà rè tá a bá gé bíi ní ìsìnkú sí èékánná bíi egun lọ́wọ́ àmẹ́ kò sí irun nínú egun orí ara awọ nírun wà afárunfárun agẹrungẹrun ọ̀tá tá a bá sì ṣe awọ orí kò sínú lábẹ́ ẹ̀ òkè àwọn nìkan ni rán wà kò sì tán mẹ́ ẹ wúra yín láwọ̀ tó wó báwo lè jẹ́ ṣe ń dára báwo lomi ṣe ń dára báwo lọmọ èèyàn ṣe ń ga sí láti ọmọ òpó olóńjọ́ tá a dáyé báwo la ṣe di ti ń ga sí ṣe ń ga sí tá a fi ga débi tá a dúró yìí tá a lè ga sí mọ́ àwọn ò lè ibi á ga mọ́ láti mọ́ yìí a sara sí a tóbi sí a dán sí sùmọ́ gíga kò ṣeé ṣe mọ́ ara lè padà àwọn ọjọ́ tó bá yá nìyẹn sìn kò sí gíga mọ́ ńjọ́ tá a bẹ̀rẹ̀ sí í ga sí i bàbá àtìyá ti ń sùn tọmọ lórí bẹ́ẹ̀dì wọ́n ọmọ ìgbà tọmọ ń nà sí ti ń ga sí ti ń ga sí tẹ́ẹ̀rí pé ọmọ mi ga ju bàbá rẹ̀ tó bí lọ báyìí tọ́ba dúró tí bàbá bá dúró wọ́n rò pé tẹ́gbẹ́ta burú òní á ẹni tó sọ wá dẹni tí ń bẹ yìí òun la torí ẹ̀ jókòó lónìí láti sọ̀rọ̀ ìjọ kan rẹ̀ àtagbára ẹ̀ ọlọ́run ọba yìí táwa náà bá ti wo gbogbo ohun tá a sọ pé káwọ́ láti bẹ̀rẹ̀ yìí a rí pé kò sẹ́ni kankan lálá tòní tó lè rí ìtọ́ka sí nǹkan míì lẹ́yìn ẹni tí gbogbo àjọ ń dáhùn nígbà tí mo ń béèrè òun pé Allah òní kò sẹ́ni kan tó lè rí nǹkan kan tọ́ka sí lẹ́yìn ọlọ́run tó lè tọ́ka sí pé ńlọ́dá ilẹ̀ ńlọ́dá sánmà kọ́dà ńlọ́dá òun gangan fúnra o òun ní múru irun hù lórí òun ní mẹ̀kánnà jáde lọ́wọ́ òun ní mọ́tò jáde nínú ara onímùgbẹ́jáde ń bára àjì ta ló ń tọ́ tó lẹ́yìn lómi tọ́ka sí ẹ̀yìn ọlọ́run kò sí kọ́dà bẹ́yìn ọ̀dọ́ ọlọ́run yẹn mọ̀ yọ́ lọ́lọ́run ni kọ́dà bí ọ̀dà mà yọ́ lọ́lọ́run ni kọ́dà pẹ́pẹ́ tí ọ̀dà mà ni yọ́ lọ́lọ́run ni kò sẹ́nìkan tọ́ tọ́ka sẹ́nìkan kan rí àwọn èèyàn ńlá ńlá ti lo ayé kọjá lórí ilẹ̀ ayé tẹ́nìkan kan ò lè tọ́ka sí wọn pé lọ́lọ́run tó dá sánmọ̀ tó dálẹ̀ tó dá atẹ́gùn tó dá omi tó dá oòrùn tó dá iná tó dá òṣùpá tó dá ráwọ̀ tó dá ọmọ èèyàn tọ́da gbogbo nǹkan tí ń bẹ tẹ́nìkan kò lè tọ́ka sí wọn pé lọ́dà ìyẹn lọ́fà tó fi jẹ́ pé ànábì Musa aleyhi salatu wa salam níjọ́ tó wọn àti Fíráwọ̀ náà lánàtúlẹ̀ aleyhi tí wọ́n kojú ara wọn báyìí níwò mi ń wọ̀ ọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí gbogbo àti mọ́ tó gbé ànábì Musa jáde kó nílẹ̀ mi sọ̀rọ̀ lọ sílẹ̀ Madiyan nílùú ànábì Shuaib aleyhi salatu wa salam kótójọ́ padà wàá bá wọn ní mi sọ padà lójúṣe ọlọ́run tó padà á pè fíráhùn sí pé kọ́ gbọ́ ọlọ́run gbọ́ nígbà tí fíráhùn ń bí wọn léèrè wọn àti èkejì rẹ̀ haruna aleyhi masalam wà má rọ́bùkù mọ́ ya musa lówí ta ni rọ́bù yín mọ́ ni kọ́ọ́lì kòkó wà rọ̀ọ́sẹ̀ kòkó wà má rọ́bùkù mọ́ ya musa nusatu tọ́ha ta lọ́lọ́ọ̀ba ẹ̀yin méjèèjì ìrẹ̀ musa ti haruna aleyhi masalam ìrẹ Musa ta lọ́lọ́run yín onírọ́bùnà àtọ́kùnlá ṣe ìkọlùkọ̀ ọ̀tún máa dá ọlọ́run ọba wa rọ́bù wa kọ́ọ́líkùnà wà rọ̀ọ́sẹ̀kùnà ọba tó dá wa ti ń bọ̀ wa òun ni ọba tó dá gbogbo nǹkan àtọ́kùnlá ṣe ìkọlùkọ̀ ọ̀tún máa ọba tó dá gbogbo ohun tí ń bẹ nílẹ̀ lókè lọ́tún lọ́sìn wájú lẹ́yìn ọba tó dá gbogbo ohun tí ń bẹ thumma hada lẹ́yìn ìgbà tó dá nkata ọtọ olùkàkùn sọ náà lọ síbi tí ọmọ ìgbà sẹ̀mí ayé tí a padà forí sọ ọ̀dọ̀ ọlọ́run padà tí ó fi padà sọ́dọ̀ ẹ̀. tó ń túmọ̀ sí wípé tó bá jẹ́ wípé fíríàwọ̀n náà lánàtúlẹ̀ àlè bó ṣe gbẹ́rù gbọ́nrí tó lórí rẹ̀ ayé bó ṣe kàǹkà tó lójú ara ẹ̀ bí ọlá ṣe tó tẹ́pẹ́ òun bá ní ọba tó dá nǹkan ni. Obatodankan àdébí musa aleyhi sọlátọ sáyìn bá sọ pé ìwọ fẹ́ràn ọ̀dà nǹkan ṣùgbọ́n ọkọ lọ́lọ́run lórí ntọ́ ọ̀dà ẹ̀yìn bọ̀ sọ́tán fìrìà náà ò rí èsì fọ̀ lórí pé kò sẹ́lòmíì tí ń jọ́ lọ́hùn tọ́da nǹkan tó ń jẹ́ kan nínú nǹkan tọ́da tọ́da fìrìà náà ò rí sí ẹ̀fọ́ torí pé ànábì ọlọ́run Ibrahim aleyhi sọlátọ sàlám ó ti lo ayé lórí rẹ̀ ṣáájú musa aleyhi sàlám tí ọba kèfèrí ìjọ náà lọ́hùn tó ń jẹ́ Námúrúdù tóun náà ti pèrè lọ́lọ́run lórí rẹ̀ ṣáájú ti Fíráwọ̀ náà tí wọ́n ti lọ bá níwò mi wọ̀ báyìí tóun àti ànábì Ibrahim ti fèsì ara wọn báyìí níwò mi wọ̀ tóun náà ti bá ànábì Ibrahim aleyhi salatu wasalam lọ́kì ti pè ọ̀rọ̀ nípa bíbẹ ẹlòmíì tí ń jọlọ́n yàtọ̀ sóhun tí yìí sọlọ́run ti pèrè lọ́lọ́run tí ànábì Ibrahim sì ti sọ fún yín pé ọlọ́ọ̀ba tó ní kó gbàgbọ́ yìí lọ́ba tó dá sámà àti làtiwọ́ náà ọba tó yẹ pé yọ̀ọ́yí wáyé mẹ́t òun lọ́ba tí máa dá àwọn èèyàn sáyé tí máa ń ṣàlàyé òun lọ́ba tí sì máa ń pa àwọn èèyàn nàmúrúdù náà pé ana ọ̀ọ́yí wá omit èmi náà lè sọ yẹn dá láàyè mo sì lè pa tápẹ́ ní tó bá fẹ́ fi ròyìn rẹ̀ nù. No? pẹ̀lú mi bẹ̀ tí ń jọ́ lọ́hùn ń dáyàn ń pààyàn èmi àlè sàwọn kan láláyè mo sì lè pa. <laughs> àlẹ́ bí Ibrahim wá jọ́mọ̀ yìí pé ìwọ ò lè ṣèyàn láláyè ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń dá tọ́jọ́ ọkùnrin ò tí ì tó tọ́ gbèrò pápá ò lè rí pa ṣùgbọ́n pé wọ́n lọ́ọ́ sọ ní tí ò sí tẹ́lẹ̀ bí ní tí ọmọ ẹbẹ bí tọ́lọ́wọ́n bá tó ń sọ yìí ọ̀ lágbára èèyàn wọ́n lè dá ẹjọ́ ikú fọ́dànà fẹ́lẹ́wọ̀n kí wọ́n sọ pé wọ́n lọ pa kí ààrẹ orílẹ̀-èdè àbí gómìnà ìpínlẹ̀ kó sọ pé òun foríjì èèyàn méjì nínú àwọn tí wọ́n dájọ́ ọkú fún pé èèyàn mẹ́ta òun sàn rẹ̀ pé kán lọ pa wọ́n àwọn méjì òun foríjì wọn tí wọ́n bá fi lóun foríjì yẹn méjì tó ní wọ́n pa mẹ́ta nù márùn-ún ọ̀daràn tán jẹ̀ bí ẹ̀sùn kú sọ òun lọ sọ wọn dá láàyè àbọ̀lọ̀ nǹkan lọ sọ wọn dá láàyè tẹ́lẹ̀ tóun ọ̀wá lè gbẹ̀mí wọn tó pásítọ̀ tọ́lọ̀ nǹkan lè ò tí ì tó ẹ dáhùn ìbéèrè ni òun lọ sí wọn láláàyè ni àbí torí pásítọ̀ wò tí tò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run yẹ kú lórí wọn lòun fi sọ yí pé òun fúri wọn òun dáríjì wọn èwo ń tiẹ̀ mẹ́ẹ̀ àsìkò wò tí tò ni àsìkò wò tí tò tásìkò wọn bá tó bí a olórí ìlú ọ̀sẹ̀ sáyìn ìwé pẹ́ lọ́ọ́ mẹ́ta nu márùn tó ti dáná pípa tí ó wàá kọ ìwé lórí méjì pé kan fi wọn lẹ̀ lálàáfíà ara padà lé kán bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ máa ń jọ mí. bẹ́ẹ̀ ni ìbá sáìwé gbogbo wọn pọ̀ pé ẹ lọ pa àwọn márùn-ún ń gbẹ́ pé wọ́n jọ jẹ̀bi ẹ̀sùn kú ni. ṣùgbọ́n torí pé lọ́dọ̀ ọlọ́run àsìkò tí ọ̀pá àwọn méjì inú wọn ò tí ì tó ọjọ́ kú wọn ò tí ì pé olórí ló lóun dáríjì wọn kàmọ́ lọ́la àfíà bó ṣe ṣẹlẹ̀ January one tó kọjá Nàìjíríà yìí presidential permit o ti ọba débà wọn ẹlẹ́wọ̀n ọba wọn Ìbàdàn ọba wọn l'Àbújá ọba wọn Kaduna ọba wọn lẹ́nugun pé ìyẹlẹ́wọ̀n báyìí lọ́dún yìí o ìjọba foríjì wọn sasi dẹbi ẹ̀sùn kú kí wọ́n máa lọ dé lọ́dọọdún ni máa ń ṣẹlẹ̀ ìyẹn ọ̀tẹ̀ àmọ́ yìí pé ọwọ́ ọlọ́run ni dídá ẹ̀dá wà ọwọ́ ọlọ́run ni dídá ẹ̀dá wà why you meet òun ní sì máa ń pààyàn nígbà tí nàmúrúdù takò yẹn tó lóun lè ṣe kẹ́ni òun lè ṣe kejì ṣùgbọ́n tí òun ṣe tó ṣe lè ṣe ń bẹ̀ kò sí kankan nú ẹ̀ lọ́wọ́ ẹ̀ anabi ibrahim aleyhi salatu wa sọ fún yín pé ọlọ́ọ̀bà mi yá àti bi shamsi minal mashriqi fati biha minal maghrib ọlọ́ọ̀bà mi máa ń mú òòrùn jáde minal mashriqi láti buyọ òòrùn láti east ibuyọ òòrùn fati biha minal maghrib ìwọ mú òòrùn yọ láti wọ ẹ ibi títí wọ tẹ́lẹ̀ ń ìwọ amòyọ jáde mẹ fàbóhìtà lẹ́dí káfọ́ lójú ẹsẹ̀ ni agara dá kèfèrí lórí ilẹ̀ tí ó fẹ́ gbọ́dọ̀ ń gbọ́ tẹ́lẹ̀ ọ̀dọ̀ lẹ̀ torí pé mímú ọ̀run jáde ń bò mí yàtọ̀ sí tọ́lọ́run tí mo jáde òṣìṣẹ́ fẹ́ dá kankan táyé ìparẹ́ lánàá lónìí àti lọ́la kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run ó di ọ̀lẹ lójú ẹsẹ̀ ìtọ́kasí ni wọ́n jẹ́ ẹ̀rí ni wọ́n jẹ́ lórí bíbẹ ọlọ́run wípé èmi àtẹ̀yìn tàgírì ti mẹ́wájú mi máa lò púpọ̀ láti fi sọ̀rọ̀ tàgírì tí ń bẹ ńlẹ̀ yìí ó dájú pé ibi tó ti wù kọ́ yìí àwọn kan ni wọ́n kéré ẹ̀ lóko ibi tí wọ́n ti gbìn ibi tó ti lálẹ́ wù tí wọ́n já wá tí wọ́n á gbé wá sọ́jà wa lóde ní láti wá ta èèsàn yìí kò sí gé ọ̀pẹ ní tí wọ́n kọ́ ẹyin rẹ̀ tí wọ́n pẹ̀ èkó rẹ̀ tá a wá wé èèsàn látara rẹ̀ tá a mọ̀ rẹ̀ fi dáná ibì làwọn kan pa àwọn tí ó kó wá sọ́jà ló lọ́ọ́ kó wáyìn tẹnìkan bá sọ yìí pé sẹyìn ló dá débi tó wà yìí fún rẹ̀ tàgíìrì ló dá débi tó wà yìí fún rẹ̀ igi ló dá hù fún rẹ̀ nbí ẹnìkankan ọ̀ lọ ìtẹ́mi àtẹ̀yẹ òwìrì pòkùrọ̀ lónítọ̀hún èèsùn ò lè dá gbèrè débi tàgíìrì ò lè dá débi àwọn kan lọ gbé wa látàyè tọ́wọ́ tán gbé débi bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àjẹpẹ́ ńgbà náà sámà ti mẹ́lọ́kẹ́ orí wa yóò máa dábẹ́ fún rẹ̀ ó ní kọ́ọ̀lì kò lẹ́ni tọ́ da ilẹ̀ tí ń bẹ lásìbẹ̀ ẹsẹ̀ wà yìí tí wọ́n gbé lórí omi agbami ńlá ni mẹ́ ń sálẹ̀ ìyẹn ò ṣe téèyàn ṣe màmá ẹ̀rí wá fún torí pé tàbá wà bùkátà sómi kí la máa ń ṣe níbo láti rómi àgbẹ̀lẹ̀ ni àgbẹ̀ kan gàbí bọ̀ o àti gbogbo ààyè orí omi la gbé iyẹ̀pẹ̀ lé lórí ẹnikẹ́ni nínú wa náà dìde ká dán wò ẹ lọ kàn garawo omi kan àbá gba omi kan lẹ̀ ẹ wá máa lọ bu yẹ̀pẹ̀ máa rọ ọnu ẹ ṣé yóò dùn olórí omi àbí yóò wọnú omi lọ yóò dùn olórí àbí yóò wọnú omi lọ èé ṣe tí yẹ̀pẹ̀ ọ̀wọ́nú omi lọ ta ló mu dúró lórí omi tí ò fi wọnú ẹ ilẹ̀ tá a wà lórí rẹ̀ yìí ọlẹ́ni da sámà tí ń lókè orí ẹ̀ ọlẹ́ni da èmi àtẹ̀yìn alẹ́ni da wa bíbẹ àwọn nǹkan yìí ní ẹ̀rí lórí bíbẹ ọba tí ń dá nǹkan tí ó sì ẹnì ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tẹ́nìkan lè rí báyìí tí wọ́n tọ́ka sí lánàá àbó ní àbọ̀là pẹ́lápẹ́já tó dàrí lẹ́yìn ọlọ́run bá ti ń jẹ́ àlá kò sóhun tọ̀hún torí ẹ̀ ló fi jẹ́ pé lọ́lọ́run fi sọ pé wà fi anfusikum afala tubsirun ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín dẹ̀lílù lẹ jẹ́ ìtọ́kasí lẹ jẹ́ ẹ̀rí lẹ jẹ́ lórí bíbẹ ọlọ́run ọlọ́run nani ojú yín ò nani ẹ wúra yín láwòtún wo ẹ mọ̀ pé nìkan bẹ tọ́ ọlọ́run tọ́lá rẹ̀ ga ọba Allah subhanahu wa ta'ala ọba tó dá gbogbo nǹkan tí ó sì fi pamọ́ bí dídá gbogbo àwọn àyà alukuran rẹpẹtẹ lọ́lọ́run ti máa ń kiri ẹ̀ pé òun ló ń dá gbogbo nǹkan Allah khaliqu kulli shay ọlọ́run ọba tó dá gbogbo nǹkan tabaraka lẹ́dí biyadi mulku ala kulli shay qadir alẹ́dí khalaqa al-mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala. وهو العزيز الغفور ما ترى في خلق من الرحمن من تفاوت فارجع بصره هل ترى من فطور ثم ارجع بصره كرتين ينقلب اليك البصر خاصية وهو عصير ó kira ẹ̀ ó ní mímọ̀ wọn náà ọba ọba tẹ́ pé gbogbo ọlá gbogbo tí ń jẹ́ ọba tó dá ó ní alladhi khalaqal mauta wal hayata ó lè mi mọ̀ dá ikú èmi mọ̀ dá ìṣẹ̀mí láti lè fi dẹ́yìn wò ta ni ó ṣiṣẹ́ rí inú yín alladhi khalaqa sab'a samawatin tibaqa ọba tó dá wọn sámà méjèèje nádìpèlé ìkan lórí ìkan sámà kan lórí ìkan lẹ́yìn sámà àkọ́kọ́ táwọn olùkẹ́ orí wa yìí ìrìn ọgọ́rùn ọdún márùn-ún níbẹ̀ láàrin sámà sí sámà mi tí n tó lè sáré láyé jùlọ ní orílẹ̀ ayé tí wọ́n bá gbé wọnú sánmà lọ kó a ti sánmà kìíní lọ sánmà kejì ànábi sọ̀rọ̀ àṣà pé five hundred years ni ó gbà ká tó kan sánmà kejì lẹ́yìn sánmà kejì ìrìn ọgọ́rùn ọdún márùn ni kó tó kan sánmà kẹta ntọ́ la sánmà kan kejì kẹta láàrin lọ́nu tó yẹ dé sánmà keje ọlọ́ọ̀bá ló dá gbogbo ẹ̀ pátá àjà lórí àjà àdìpèlé lórí àdìpèlé ọba tó ní mọ́tàrà fi khalqi rahman min tafawut ẹ̀yin náà wò láwòtún wò ǹjẹ́ ẹ rí ibi tá lè bù wà lára ń tọ́ da ẹ wo sánmọ̀ làwọ̀ tó ń wò ó ní fàrújà ìbásọ̀rọ̀ kọ́rọ̀ àtẹ̀yìn ẹ wo sánmọ̀ lẹ́ẹ̀kan sí ẹ tó tó ń wò ǹjẹ́ ẹ rí ibi tó ti lanu ẹ rí ibi tó ti sán ẹ rí ibi tó ti crack ẹ wo ilé tèmi àtẹ̀yìn kọ́ ládùúgbò káàkiri ní gbogbo òlu ẹ rí nígbà tábà ilé ọdún mẹ́ta yóò ti máa là ògiri yóò ti máa sán a máa pàṣẹ a máa tán rẹ a máa tán kàn ojú pé ẹ wò dáadáa lẹ́ẹ̀kan sí sẹ́ra ayẹ ń ọba tó dá gbogbo nǹkan ọba Allah wa ta'ala òun lọ́ba tá à ń sọ yìí pé ká lọ nígbàgbọ́ sí i ọlọ́ọ̀ba tí ọlá rẹ̀ ga ọsọ sọ nínú àyà tèmi àtẹ̀yìn mọ̀ nípa ìjẹ́ ọlọ́run ọba rẹ̀ àti díẹ̀ nínú àwọn ìròyìn rẹ̀ èyí tó yẹ ká fi allah subject ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ́tàdà kábàrù rẹ̀ ní láìla ìlàhùwà ọba tí ọ̀sẹ́ lomi tó lè jẹ́ ìlàhùn tó lè jẹ́ ma'abudu bi hakin tí ó tọ́ láti máa sìn yàtọ̀ sóhun kò sẹ́ lomi lẹ́yìn rẹ̀ ta ni ó láti sìn lẹ́yìn rẹ̀ ọba tó dé mi àtẹ̀yìn dá tí ó wá ẹnì kankan tí ó kọ́ mi dídá wa tíyàwó ò ní ọ̀rọ̀ kankan lórí bá a ṣe rí ẹ wo bá a ṣe rí ó gbé a jáde nínú okùn ya wa ní ọ̀yàwòrán wa bó ṣe fẹ́ tíyàwó ò ní ipa tó kó lórí bẹ́ẹ̀ mi àtẹ̀yìn ṣe rí ipa tìyá àti bàbá òun ni kí wọ́n súnmọ́ra wọn bàtọ̀ ó ṣe dọkùnrin bí ó ṣe dobin ọmọ náà dúdú ọmọ náà pupa ọmọ náà ga ọmọ náà kúrú àfin wáyé àwọ̀ wáyé yóò nínú tọ́pọ̀ lórí kò ní tó nǹkan kàlákìnì lára rẹ̀ ó rì bàbá àtìyá ò ní contribution kankan lórí ẹ̀ wọn ò ní pátákó lórí ẹ̀ iṣẹ́ tí wọn kọjá pé ẹ súnmọ́ra yín súnà ọlọ́run ni pé ọkọ àtìyàwó wọn ó súnmọ́ra wọn agbára ọlọ́run lóyin àtọ̀ bàbá àtìyá èèdọ́mọ kì í sagbára bàbá àtìyá àtọ̀ ò lè dọ́mọ pẹ̀lú agbára pé ọkùnrin lè dìmọ́ ìyàwó ẹ̀ pọ̀ ìyàwó náà sì tẹ̀ra alẹ̀ fọkọ ẹ̀ kò lè torí ẹ̀ dọ́mọ àìmọye èèyàn tí wọ́n sọkọ àtàyà ọdún mẹ́wàá tọmọ oníjáde mẹ́ ogún ọdún tọmọ oníjáde mẹ́ tí obìnrin ọba kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ yọ darúgbó bẹ́ẹ̀ bàbá náà ó kù sórí ẹ̀ tí wò ní bímọ fúnra wọn ńgbọ́dọ̀ ọba ti kọ́ mọ́ bẹ́ẹ̀ àtọ̀ bàbá àtọ̀ ọ̀yá ọkọ wò wọ́n ní òní problem wọ́n tẹ́ sara wọ́n ní òsì problem kọ́ àdọ́mọ ọ̀dọ́mọ ọlọ́mọ gbogbo àwọn tó jáde lẹ́yìn tá a bá ti ṣiṣẹ́ nǹkan tá a bá ti dìde tán tọ́lọ̀ bá ti fàṣẹ sí i pé kó doyún ó ti parí kò tún á doyún tán kóyún ó tún á dé èèyàn tí ó jáde sókè yẹ̀pẹ̀ tá a máa rí báyìí tí ó máa sọ̀rọ̀ tí ó máa ríran tí ó máa rìn tí ó máa wọṣọ tí ó máa jẹun kò tún sí lọ́wọ́ ẹni kankan tọ́lá ìmọ̀ yé èèyàn tí ó dọ̀ máa ń nú ṣùgbọ́n tí ò ní dára yìí ńgbà tí ó bá jáde tẹ́kọ̀ kù òun nìkan lọ́lọ́run tí ọ̀sẹ̀ lómi tọ̀tọ̀ láti máa ṣàfo nìkan ó wá fún mú àwọn ìròyìn díẹ̀ wà nù ròyìn ẹ̀ ó ní alihayu ó ní alihayu lòun ọba sẹ̀mi gbére lòun ọba tá àìsí ọ̀ṣáájú bíbẹ́ rẹ̀ bó ṣe wà fẹ́mi àtẹ̀yìn àìsí lọ́ṣáájú bíbẹ́ wa bẹ̀rẹ̀ àtòrí àwọn baba àgbọ̀nká Olúbàdàn yìí tẹ èdórí àwa ọmọ wọn yìí èdórí àwọn baba àti mẹ́kà àwọn ìyàwó àti mẹ́lẹ̀ yìí tábà béèrè apá ọdún mélòó ni a tábà pé ọmọ seventy five ni a tẹ́lẹ̀ mi bá lọ ọmọ ọgọ́rin ọdún lòun tẹ́lẹ̀ máa lọ́ba àádọ́rùn ọdún lóhun tẹ́lẹ̀ mẹ́rin bá sọ pé o ti gbẹnu lọ́gọ́rùn ọdún síwájú ìgbà tá a wíhun a sì ẹnu ìgbà tá à ń bẹ̀ sọ̀hún a sì síwájú ìgbà náà àìsí ọ̀wá aṣáájú bíbẹ̀ tọ́lọ́hún lè sọ pé alihayu lòun ọba sẹ̀mi gbére lòun the ever living ọba sẹ̀mi gbére táìsí ọ̀ṣáájú bíbẹ̀ tiẹ̀ táìsí ọ̀sìn ní kẹ́hìn bíbẹ̀ rẹ̀ gbogbo tó bá níjọ́ tó dáyé náà nígbà tí ó kò ọlọ́run ò ní bẹ̀rẹ̀ kò ní nígbà tí ó lópin lè e sọnù sọ́tùlù hadid àyà tá à ń lò lọ́wọ́ gangan sọ́tù bákọ́rà ni ṣùgbọ́n mo fẹ́ mú àyà mi wà nù sọ́tùlù hadid láti ṣẹ̀rí ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ nínú Ayatul Kursi sọ́tùlù hadid ni sura kẹtàdínní ọgọ́ta Quran chapter fifty seven Quran chapter fifty seven kì í sáré lo àyà kìnìdé kẹta rẹ̀ ọlọ́run ní sábàá lillahi ma fi samawati wal. sábàá lillahi ma fi samawati wal ardi wa huwa al-azizul hakim. lahu mulku samawati. lahu mulku samawati wal ardi. yuhyi wa yumiit. yuhyi wa yumiit. وهو على كل شيء قدير هو الأول هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم الله طلع رجع ó ní gbogbo ohun tí ń bẹ ń sánmà àti ilẹ̀ ní í ṣe àfọ̀mọ́ fún wọn ọlọ́ọ̀ba wọ́n wọ́n làṣíìzù hakim òun ọlọ́ọ̀ba ni àlàṣíìzù ọba adébórí àwọn bàbá wa ní ọba alákànṣe alhakim ọba ọ̀jọ̀gbọ́n lahumurku sama waati wala aride ọba tó ní gbogbo ọlá sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì yọ̀ọ́yí wáyù mẹ́tù òní sọ àwọn kan láláàyè òní níṣẹ́ pa àwọn kan wọ́n wà lákùlé ṣéhìn kọ́dé ó sì lọ́ba alágbára lórí gbogbo nǹkan à ń bá sọ̀rọ̀ lórí yìnyín náà ó ní wọlé awalu ó lọ́ba àkọ́kọ́ tí nǹkan kankan mọ̀ ṣáájú ẹ̀ bẹ́ẹ̀ wọlé akhiru ó lọ́ba akẹ́yìn tí gbogbo nǹkan parẹ́ tó ń sì mọ̀ bẹ́ẹ̀ ó lọ́ba tó hàn wàhálà yìí ọ̀hàn àpọ̀ ọ̀hàn àpọ̀ lára híhàn rẹ̀ òun lèmi àtẹ̀yé wà ẹ̀rí lórí bíbẹ ọlọ́run òun ni bíbẹ àwa òòrùn jẹ́ kan tí ń fi hàn pẹ̀lú ọ̀ Tani ni mú òrùn yọ láàárọ̀ ti mú ọ̀rọ̀ rẹ̀ ta ni mú òṣùpá jáde lálẹ́ ti mú wọ̀ dàjí ta ta ló lè darí àwọn ìràwọ̀ àtòrùn àtòṣùpá lẹ́yìn ọlọ́run ẹ tọ́ka sí i níbo la ti rí òǹtọ̀hún àwọn ààrẹ ààrẹ president president lórí ilẹ̀ ayé president nàìjíríà ẹ n tá a fi dọ́lọ́ ọmọ rèé ààrẹ apàṣẹ wàá nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lónìí níbo ló wà ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn nílé ìwòsàn ní Saudi Arabia ọlọ́mọ àfọlá làáfíà ọlọ́nkọ́ da padà wà nàìjíríà láyọ̀ àtà làáfíà ọlọ́mọ jò tí ì kú báyìí ẹni tó jẹ́ àárẹ̀ apàṣẹ wàá ọlọ́run ti dagúnlẹ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ ẹ̀yọ̀kan oṣó heart disease heart failure ọlọ́run ti fi dán wò ààrẹ ọmọ tí jẹ́ nàìjíríà mọ̀ kọ́ dára ẹ̀ gan mọ̀ kò béèrè ìyàwó àbọ̀mọ béèrè pé ọmọ nàìjíríà ti ṣèjọba lé lórí ọ̀dọ̀lẹ̀ àbí ọ̀dọ̀lẹ̀ ẹni tí ń pàṣẹ fún sójà commander in chief of the armed forces commander in chief of the armed forces apàṣẹ wàá olùdarí gbogbo ọmọ ogun ọmọ ogun lẹ̀ ọmọ ogun ojú omi ọmọ ogun òfurufú àwọn ọlọ́pàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ẹni tí wọ́n pàṣẹ fún ẹ ti ń darí wọn ọlọ́run sọ náà dẹ́rẹ́ tó jókòójú kan náà tí ó lè dìde náà ọlọ́run lé mi lálágbára wọ́wọ́ àlàkùn lè ṣe nǹkan dèrò àwọn ààrẹ alágbára lórí ilẹ̀ ayé tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣayẹyẹ níta gbangba báyìí tọ́lọ́mba mú òjòdè wò lè dójò dúró òjò ọmọ rọ̀ òjò àlẹ́ kó ń ta ta alágbára Allah subhanahu wa ta'ala lè sọ pé wa huwa ala kulli shay'in qadir òun lọ́ba alágbára lórí gbogbo nǹkan lè sọ yí pé wà dọ́ọ̀rù òun lọ́ba tó ń hàn òun sẹ̀rí pé ọlọ́ọ̀nbẹ òṣùpá ń sẹ̀rí pé ọlọ́ọ̀nbẹ àwọn ọ̀ràwọ̀ ń sẹ̀rí pé ọlọ́ọ̀nbẹ bíbẹ àwọn èèyàn ń sẹ̀rí pé ọlọ́ọ̀nbẹ ilẹ̀ tá a rìn lórí ẹ̀ ń sẹ̀rí pé ń bẹ sánmà tí ń bẹ lókè olúwa ń sẹ̀rí pé ń bẹ atẹ́kùn tí ń fẹ́ tààmú ibi títí ń fẹ́ tààmú ibi tí ń padà lọ ń sẹ̀rí pé ń bẹ ìmọ̀lẹ̀ à ń lò lọ́sàn-án gan lọ́wọ́ yìí tá a fi ríra wá wò lọ́ọ̀kan yìí ó ń sẹ̀rí pé ń bẹ òkú fẹ́ dé ní ìsìn téèyàn máa bọ̀ lọ́ọ̀kan òru ọ̀rùn mẹ́ni ọ̀wọ̀ tá a mọ̀ níwọ̀ tá a nu tí ọba tètè dáhùn tá a máa fẹ́ fẹ̀yìn rìn ó ń sẹ̀rí pé ń bẹ. wọ́n wà bátínù ohun tó lọ bá tó tó pamọ́ ẹ wọ̀ tún ẹ wò sí wò sẹ̀lẹ̀ lọ́ọ̀kan ọ̀ ń bẹ gbogbo tá a wí ní sẹ̀rí pé ń bẹ ṣùgbọ́n ẹ wọ̀ ọ̀tún ẹ wò sí wò ẹ gbé bàálù lọ wò ẹ fọkọ̀ ojú omi rìn lójú omi wò ẹ gun ọkọ̀ lẹ̀ káàkiri wò sẹ̀lẹ̀ rọ́lọ́hùn bí kankan tẹ́ ti rí báyìí pò rè nínú suratul an'am sura ẹlẹ́kẹfà al-Qur'anul Karim àyà ọgọ́rùn-ún ó lé mẹ́ta Qur'an chapter six verse four and three ọlọ́ọ̀ni òun ọlọ́ọ̀ba yudrikul absara ó ní la tudrikul absara wa huwa yudrikul absara wa huwa latiful khabir ó ní la tudrikul absar kò sí kẹ́ni kankan tó lè wọ̀ tó wọ́ sí wo tí ó wọlé tí ó wọ̀kì tí ó rọ̀ lọ́hùn ọlọ́run lójú yín àwọn ojú yín lórí ilẹ̀ ayé tẹ́ ẹ wà yìí kò lè rí mi ọlọ́run ẹ ẹ lè wọ̀ tó wọ́ sí kẹ́ ẹ rí mi ọlọ́run ẹ ẹ lè wo sámà kẹ́ rí mi ẹ lè wo lẹ̀ rí mi ẹ lè wo lọ́sùpá kẹ́ rí mi ẹ lè wo lọ́ọ̀rù kẹ́ rí mi ẹ lè rí mi lórí ilẹ̀ ayé tẹ́ ẹ wà yìí wọ́n òun rí màlẹ́kà òun rí alùjẹ̀nu òun rí èèyàn òun rí ẹja tí ń bẹ nú omi òun rí ekòló tí ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ òun rí èèrà dúdú nínú òkun òru tí ń bẹ lórí àpáta dúdú òkun mẹ́ta pàdé èèrà dúdú òkun alẹ́ ń bẹ àpáta tó wà lórí ẹ̀ dúdú èèrà wọn rìn lọ lórí àpáta dúdú ní òkun òru tó náà tó dúdú ọlọ́ni mò ń wo báyìí kété pé ni wọ́n wà látí folokọ̀bìr olùbàlà ọba tọmọ gbogbo ń tà ṣe tí ó fọ anú ta gbére ayé sọ adé lálùkẹ́ àmọ́ ọlọ́run subhanahu wa ta'ala ó ní ó ní òun ni al-hayyu al-qayyum òun lọ bá aṣẹ̀mí gbére táìsí ọ̀ṣájú bíbẹ̀rẹ̀ táìsí oníkẹ́yìn bíbẹ̀rẹ̀ al ọba tí ń dábẹ́ fún rẹ̀ nìkan qa'imun bi nafsihi qa'imun bi nafsihi la yahtaju la mu'in wala ila nasir ọba tó dá dúró fún rẹ̀ tí ó wà alárànṣe olùkúnlọ́wọ́ tí ọkùnrin lórí iṣẹ́ ìtísẹ́ rẹ̀ ṣe ṣe ọba tó dáwọn mọ̀lẹ́kà látara ìmọ́lẹ̀ láìsí pọ̀ bẹ̀rẹ̀ kankan ṣẹṣẹ lórí ẹ̀ ọba tó dáwọn àlùjànú látara ìjìjó náà láìpẹ́ ní kankan lọ́nà lọ́tẹ̀ èrì ṣe ọba tó dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn láti inú yẹ̀ẹ̀pẹ̀ tí ò sẹ́ni kankan tó kun lọ́wọ́ lórí ẹ̀ ọba tí ń dá gbogbo nǹkan fún rẹ̀ ọba tí ń pa nǹkan tí tó ń dá ọba tí ó jìgbò ohun tó dá dìde ńjọ́ ọ̀dájọ́ láti ajábọ̀ ọ̀sẹ̀ fún padà ọlọ́run ọba láta àkóso sinatun wàlá náà. òun lọ́ba tẹ́ pé kì í tó gbébèlé pé yóò sùn èmi àtẹ̀yìn taba ṣe wàhálà pọ̀ yọ rẹ̀ wá taba jókòó pẹ́ tí ìbáṣepọ̀ à ń sọ̀rọ̀ ńgbà taba ìlú gbọ̀ngàn ṣẹ́jú tátẹ́gùn máa ń fẹ́ sí yẹn la atẹ́gùn ọlọ́run òru ọmọ ọkọ̀ àníṣe tá a máa tó gbé ni kọ́dà ń jókòó tá a wà yóò ṣe ṣe kàtẹ́rì omi tètè ń tó gbé irú àfa ti yẹn lọ́ọ̀kan ògbé ń bọ̀nu ọlọ́run ò ní yẹn kò ní tó gbébèlé pé kò ní tó gbé gbélé pé yóò sùn látàkùdù sínú tó wà lánàá ògbé kìí ta oorun kìí kàn báwo ni ó ṣe àjò èmi àtẹ̀yìn á ṣe fi wé wa sẹ́mi àtẹ̀yìn èé sùn sáyé tó gbé èèyàn ń sùn àlùjẹ̀nu ń sùn àwọn ẹran ń sùn àwọn adìẹ ń sùn àwọn ekòló ń sùn àwọn pẹ́pẹ́yẹ ń sùn àwọn aláǹgbá ń sùn ajá ń sùn ẹran ń sùn gbogbo kọ́dẹ̀ ewé gbóhùnsùn ẹjọ́ ṣe díẹ̀ sí ní ìsìn ẹ̀rí táwọn ewé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ kọjọ́ torí àwọn bàbá wa láyé àtijọ́ wọn èyí jẹ́ ewé ńrọ̀lẹ́ wọn aléwé gan ti sùn ẹ má jẹ́ ewé lásìkò tí ń sùn kọ́ wáyé pé kò ní sísẹ́ fà gbóta ẹ̀fẹ́ fi ṣe àbágùnmọ́tẹ́ ẹ̀fẹ́ fi gún níta ẹja lójú oorun ó ti rẹ̀ sára orí mọ́ ṣiṣẹ́ tẹ̀sán ẹ̀ tó fi ṣe tẹ̀fẹ́ lò fún ṣùgbọ́n ọlọ́ọ̀bá yìí òun èso pàápàá tó kẹ́kì í rẹ̀ ẹ̀ ń bá rẹ̀ ní sùn kéere òun láàyò jísù ṣe òun bó ṣe wí nu inú sọ́ọ̀tù kọ́ọ̀f ó ní kẹ́kẹ́ ìka gara bò inú sọ́ọ̀tù tàwùbà bó ṣe wí náà ní kẹ́kẹ́ ìka gara bò Quran chapter nine sọ́ọ̀tù Quran chapter fifty ní kẹ́kẹ́ ìka gara bò kéere òun kì í sú òun ẹni kẹ́kẹ́ ìdáhùn lágara. naam ẹ tẹ̀wájú. ó ní gbogbo ohun tí ń bẹ sẹ́mà àtìlẹ̀ òun lòún ní èmi àtẹ̀yìn òun ló ní wá ìta ni ń ló ní wá àwa náà sì mọ̀ bẹ́ẹ̀ àfi tẹ́ ẹ bá fẹ́ tán rẹ̀ jẹ́ ló kù ìta ni òun ló ní àwa tá a òun ló ní ọmọ àníbi sọlá ọsọlá Zainabu radiyallahu anha ó bí ọmọ kàtí ń jẹ́ Umama ọmọbìnrin ni àsìkò Umama wa fẹ́ tó láti jáde láyé ní kékeré ọmọ wọn náà lọ́wọ́ àtọ́ fẹ́ fi jáde láyé o ọ wá ránṣẹ́ sani mi ọ̀sán yìí pé ọmọ òun ọ̀tó dẹ̀ra àsìkò àti kò láyé ti ń súnmọ́ kí bòun ṣe rí àmì rẹ̀ òun fẹ́ kí bàbá òun ti ṣe àníbi ọ̀sán wá sọ́dọ̀ àwọn nígbà tí wọ́n jíṣẹ́ fáníbi ọ̀sán àníbi ní oúnjẹ rẹ̀ padà sí pé kó ó ní àníbi ọ̀sán wọn pé ìsibiri wà tásìbì ìndàlá lọ ṣe sùúrù o kó o ṣe rẹ̀ kẹrin sanre sọ́dọ̀ ọlọ́run tó ẹ kó fọlọ́run lórí ẹ̀ kọ́ lọ́ba nígbà wọ́n jíṣẹ́ fún Zainab padà Zainabu tó ránṣẹ́ sànúyọ̀ sàn padà yìí pé òun fẹ́ kànúyọ̀ sàn ọ wá ni o kì í ṣe pé kọ́ ránṣẹ́ sóun nígbà tó ń sẹ́dọ̀dọ̀ ànúyọ̀ sàn àníbi dìde ọ ń lọ Bilal bónú rọ̀bá ọ tẹ̀lé lẹ́yìn Abrahamu bónú àwọn fi tẹ̀lé lẹ́yìn Abrahamu bónú mọ̀sídìí tẹ̀lé lẹ́yìn àtàwọn sàbẹ̀ méjì mi àwọn márùn-ún bá lọ ọmọ ẹnu yàdù sọ̀lẹ̀hìn nígbà àwọn dọ́dọ̀ ọmọ rẹ̀ ọjà àsìkò tọmọ yẹn fẹ́ pọ̀ kàkà kú lọ́wọ́ tó ti mí kó kàkó àmì káyìn ó wá gbé ọmọ fún bàbá rẹ̀ fanabi ọ̀sálàmù ànábì agbọmọsọwọ báyìí ọwọ́ ànábì gangan ni Umama dákẹ́ sí nígbà tí ọmọ yẹn dákẹ́ ànábì wa sọ fọmọ tiẹ̀ tó lọ́mọ tó dákẹ́ rọ́ọ̀dì aláàánì àníyá ànábì ní inna lillahi ma akhada wa inna lahu ma taraka ló ní tọ́gbà kó lọ́wọ́ èèyàn òun ló tó filẹ̀ tí ò tí ì mú padà bọ́ àmú inna lillahi ma akhada òun ló ní tọ́gbà ẹni tó fi sọ́dọ̀ èèyàn tàǹbà tọ́jú tàǹbà mójútó lọ́ọ́ amú lọ wà á iná lẹ́hùnmọ́ tarọ̀ ẹni tó fi ilẹ̀ tí ò tí mú lónìí ní padà bọ́ àmú. sẹ́gbọ́n tó yíyà bẹ́ẹ̀ gbọ́ yìí inna lillahi wa inna ilayhi raji'un tọ́lọ́n là á ṣe tán yányán tọ́lọ́ọ̀ba mílíkù ọlọ́run òun ni gbogbo wa ọlọ́run ló ni tán yányán olóhùn ló ní gbogbo ohun tí ń bẹ ń sánmà àti gbogbo ohun tí ń bẹ ń lẹ̀ kò sí kankan tí ń ṣe tèmi àtẹ̀yìn ń bẹ afúnisọ́là wa inú suratul hadid tá a ti lo àyà mẹ́ta ń bẹ̀rẹ̀ rẹ̀ náà mo rò pé bí àyà keje àbí kẹjọ òun láyà tí mo fẹ́ mú ẹ lọ́wọ́ ọlọ́run tó la rẹ̀ ga ńgbà tí ń sọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti tí ń bẹ lọ́wọ́ wa ọlọ́run ní èmi ọlọ́run ọba òun ni múlùkù èmi lílá ìmúkù sàmọ́ wá ti wọ̀láde èmi mo ni gbogbo ọlá sánmà àtìlẹ̀ èmi ọlọ́run ọba ti gbogbo ọlá sánmà àtìlẹ̀ yìí àti gbogbo ohun tẹ́ ẹ ní mo fẹ́ fi ṣe mọ́kútàlá fi nà fi mo fi ń ṣe khalifa àrólé lórí tí mo ní mo fi ń ṣe àrólé lórí tí mo ní èmi mo ní gbogbo nǹkan máa fi ṣe mọ́kútàlá fi nà fi ẹ má ti gbọ́ sọnù èdè lárúbáwá mukhtalafin fi kì í ṣe mukhtalifin mukhtalafin ismu mafuhul mo fi ń ṣe ẹni tí mo fi nǹkan mi sọ èmi mo ní nǹkan máa fẹ̀yìn sọ àfa ó fi olùbàdàn ìbàdàn ó fi sọ ilẹ̀ ìbàdàn ó fi aláàfin ó fi sẹ́lọ̀ ilẹ̀ ọ̀yọ́ ó fi aláké ó fi sọ ilẹ̀ ẹ̀gbá ó fi awùjalẹ̀ ó fi sọ ilẹ̀ ìjẹ̀bú ó fi ó fi èmi àtẹ̀yìn sọ ohun tó kó tí a lọ́dọ̀ ilẹ̀ tọ́lọ́run ni a ní ilé tá a kórè ẹ̀ ọkọ̀ tá à ń gùn aṣọ tá à ń wọ̀ bàtà tá à ń lò aago tá à ń lò ansẹ̀tì tá à ń lò tèdórí ẹ̀gbà ọ̀run obìnrin kejì rẹ̀ ọlọ́run ló gbogbo ẹ̀ torí ẹ̀ lọ́rọ̀ fi máa ń kiri wípé ọlọ́run bá ní màá jogún ilẹ̀ àti bó ti ń bẹ lórí ẹ̀ ọlọ́run yẹ̀rí sùlhádọ̀ àmúnà àléhà ń jogún ilẹ̀ àti ti ń bẹ lórí ẹ̀ ọlọ́mọ ń sọ bẹ́ẹ̀ nítorí pé ogun ọlọ́run mílíkù ọlọ́run òun ni gbogbo ń ti ń bẹ ọlọ́run ló ní lánìí tán níta ẹ̀ sì fi mọ̀ pé ọlọ́run ló ni pé ẹ wo olúbàdàn yìí wò káfi sàpèjúwe ẹ wo iye olúbàdàn tó ṣe kọjá ńbàdàn njọ́ tí o ti sìnkú olúbàdàn tó pé ipò baálẹ̀ ni ẹ wo iye baálẹ̀ tó ṣe kọjá ẹ wo iye olúbàdàn tó ṣe kọjá níjọ́ tẹ́nìkọ̀ọ̀kan ń bẹ láyé àwọn náà ní ìbàdàn ọwọ́ wọn làṣẹ wà lónìí sáwọn ni ẹni tó ń bẹ lórí ẹ lónìí lónìí fàdí ọ̀lẹ́ lómi ni ó tún ní ọlọ́jọ́ kan bàbá wa náà. ẹ wo gómìnà tẹ́lẹ̀ kan bá sọ pé the executive governor for your state ah sẹ́bẹ̀ ẹnìkan executive governor of your state lánàá ẹnìkan executive governor jẹ́ta ẹnìkan executive governor jẹ́rin àwọn tí mo wí àti tànà àti jẹ́ta àti ti jẹ́rin gbogbo náà ń bẹ láyé abẹ́ gbàgbé ni wọ́n ń bẹ láyé wọ́n ń bẹ láyé ṣé wọ́n lè pàṣẹ lónìí wọ́n lè gorí ẹ̀dùn ọmọ àdẹ́sì gbogbo ọmọ your state. Eh? kò ṣeé ṣe tí kò mẹ́ ẹ ti mẹ́mẹ́ lónìí ẹlòmíì ó tó wà mẹ́ lọ́la ìyẹn láàfin mọ̀ yìí pé ọba tó ní nǹkan rẹ̀ ń fún wa lò ní tígbà tó fẹ́ àlò dàbà ti tán a kò mẹ́ lè sọ pé òun ló ní ọlá sánmà àtìlẹ̀ ọ̀ya. àwọn máa fi sàmà wá ti wà máa fi láwùdí máa ń dàlẹ́ bí iye ṣọ́ọ̀ ń dáwọ́ ìlà bí ní. dé parí ẹja. yàrá mo máa bá iná àìdí ìhìn wa máa fọ́lífà ń. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤد حفظهما وهو العلي العظيم àyà yìí àyà yìí àyà tó gùn ni níparí rẹ̀ ọlọ́run wà sí à kí ló wí tẹ̀lé kò lè sí yú sàmọ́ wá ti wà lárí dọ̀ ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ pé ká gbàgbọ́ yìí ká mọ̀ lọ́lọ́ yìí ó ní wàsí àkùrìsí yù ú èdè lárúbáwá nù kùrìsí yù àgàdé jẹ bẹ́ẹ̀ wàsí à wàsí à kùrìsí yù ú sàmọ́ wá ti wà lárí dọ̀ wàsí à òun ni fèèlì kùrìsí yù ú fáìlì ẹ̀ mọ̀fúlù bì sàmọ́ wá ti wà lárí dọ̀ ọlọ́ àti váàbù àti sọ́bjẹ́tì váàbù àti ọ́bjẹ́tì váàbù mẹ́tẹ̀ẹ̀ta ló dúró sójú kan náà ọkùnrin sí yù àga ọlọ́run ọlọ́run àga kurisiyuhu àga ọlọ́run wà sí àsàmọ́ wá ti wà lárídọ̀ àga ọlá tọ́lọ́run fi jókòó kì í ṣe irú àga tèmi àtẹ̀yìn àga ọlá ọlọ́run ọlọ́run lójú sọ́mọ méjèèjì àti rẹ̀ méjèèjì lọ. ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ nu ẹ kì í ṣe ẹni tó jókòó lórí àga o ẹni tó jókòó lórí àga ju àga lọ o àga rẹ̀ ju sọ́mọ méjèèjì àti rẹ̀ méjèèjì lọ. àyà tó kurisiyuhu ni ti gbọ́ àǹké wà sí àkurisiyuhu sàmọ́ wá ti wà lárídọ̀ àga ọlá rẹ̀ ju sọ́mọ méjèèjì àti rẹ̀ méjèèjì lọ àgàtọ̀ awì inú sọ́tòtò ha àyà karùn ẹ̀kí sọ́tòtò àyà karùn. bisimilayi rahman rahim kọ́ha ma anzalna alayka al-qur'ana litashqa illa tadhkiratan liman yakhsha tanzila mimman khalaqa al-arda was aya karùnún afa arahman alal arshi stawa aga ọ̀nbẹ àpèjúwe tó dájú mi tá a wà yìí ilẹ̀ rèé ilẹ̀ ní bí ká fi wé àláràṣẹ ọlọ́run àwa gbé àga sórí ẹ̀ àga tá a gbé lórí ẹ̀ àlárìṣù àga ń kéré sí àrìṣù sẹ́yìn pé táwa gbé lórí nǹkan yóò kéré sí nǹkan tá a gbélé lórí kò tí ì yé ní ìsìn àwọn ẹni mọ́sáàsì kéré sí mọ́sáàsì àtẹni sínú ẹni atọ àwọn ònú ẹ̀ ni mọ́sáàsì jọ ẹni lọ àbí òjò lọ àga kò tó kùrùsíyù kò tó àga ò tó àlà àríṣù àgbẹ̀ aga, sórí àríṣù àga wa ń bẹ lókè ẹ̀ ọlọ́run wa wà lókè àga ọlọ́run wa ní arahman alal ashis tawa òun ọlọ́ọ̀bà rahmanu ìkan lórúkọ ẹ̀ ní rahman ọba àjọkẹ́ ayé ọba tí ń kẹ́ gbogbo ẹ̀dá sọ́mà tilẹ̀ ó ní alal ashis tawa orí àlàràṣẹ́ olóńgún wá sí i kòrìsí yìí ti ń bẹ lórí àlárasì ju sánmà méjèèjì àti ẹ̀méjèèjì lọ ẹ wá wo bí àlárasì gangan bí ó ṣe á tó káwá wo ọba tó á ní méjèèjì bí ó ṣe tó àníbi sọ̀rọ̀ àṣàlám ó ní ó ní inna samawati sab'a walarodina sab'a lilikùrìsí yìí ka halqati uqiyat fi falati minal ard fi falati minal ard àníbi sọ̀rọ̀ ní sánmà méjèèjì àti ilẹ̀ méjèèje lèlè kùrìsì yìí tá a bá fi wé àlùkùrìsì yìí àga àga ọlá ọlọ́run kò ju déédéé kóró àgbàdo lọ ká hálíkọ́ orúkọ ìyá fífa láti mí là ládìdì déédéé kóró àgbàdo kan ni tá a sọ sórí pápá kan lórí ilẹ̀ ayé ẹ wo bá àgbàdo ó ṣe kéré tó nínú pápá gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje wo tó kùrìsì yìí ọlọ́run kùrìsì yìí gangan fúnra ẹ wá ṣe déédéé kóró àgbàdo kan tá a sọ sí gbogbo orílẹ̀ ayé owó èkó kere sí i pọ̀ wallahu fawqa kulli shay'in ọlọ́run wá wà lókè gbogbo nǹkan tọ́lá fi yẹ pé ńgbà tọ́lọ́run kiri ẹ̀ nínú parí làkọ́díjà àkùn sọ́ọ̀tù Tawba àyà one twenty nine ọlọ́run ní làkọ́díjà àkùn. fàyín tẹ̀wọ̀ lọ́bàkún asbiya Allahu. لا إله إلا هو عز وجل وهو رب العرش العظيم وهو رب العرش العظيم ọlọ́run ní òun ni rọ́bù àlẹ́ àrísìlẹ̀ àdéhùn èmi lọ bá tí mo ní aláràsì ńlá ó kí ó kí àlẹ́ àrísù pẹ̀lú tàdéhùn pé n tó tóbi lẹ́ àlẹ́ àrísù torí pé kùrìsì yìí ṣe déédéé kóró àgbàdo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sámẹ̀ méjèèje àtìlẹ̀ méjèèje àwọn sì kéré sí kùrìsì yìí kùrìsì yìí wá kéré pọ̀ sì ti ń jà àlẹ́ mi ni rọ́bù àṣẹ làdéhùn èmi ọba tí mo ní ìtẹ́ ọlá ńlá rè kẹ́lẹ́ mọ̀mí lọ́ba ọlọ́lá ńlá ọba tọ́lá rẹ̀ gbáàyè pọ̀ ju gbogbo nǹkan lọ ọba tó ń gẹ́gẹ́ ju gbogbo nǹkan lọ ó ní Allah lè sọ yìí pé òun ọlọ́ọ̀ba yìí ó ní Allah tá a máa sìn òun dá wa nítorí ká lè máa sìn òun lára ìròyìn rẹ̀ kásáré sọ díẹ̀ nínú ìròyìn ẹ̀ lára ìròyìn rẹ̀ ni wàhádà níyàwó a ọbẹ̀ yọkan oṣù ni kò ní orogó kò ní olùrànlọ́wọ́ kò ní ẹgbẹ̀ra kò ní àfijọ́ nínú gbogbo tó ẹ lọ sí suratu ṣúrọ àyà kọkànlá sura forty two àyà eleven àlọ àyà wọn torí pé yóò ju èyí tí ń jọlọ ń fa ní ìsìn dáadáa lè e sọ nínú suratul ikhlas ó ní qul huwa Allahu ahad sọ fún èrè àníbí ọ̀sán pé Allah táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí ó ahadu ni ọba àso ni ení Allahu samadi ẹlẹ́ẹ̀kejì ọba tí gbogbo ẹ̀dá gbé bùkátà lọ sọ́dọ̀ rẹ̀ ni gbogbo ńtọ́ dá pátá lọ gbára lọ́lọ́hún nbí a máa bẹ wọn a máa jẹ wọn a máa mu wọn a máa sẹ̀mí wọn a máa rílò wọn a wọn a gbèrọ̀rùn wọn yọ̀ọ́ yẹni wọn a lò kìkì ọlọ́ọ̀ni gbogbo ẹ̀dá lé ó ní lam yalidi wa lam yulad òun ò bímọ o ẹnìkan kò sì bí òun ìròyìn ẹni pé wàhádàníyà ń bẹ fún un kò bímọ ẹnìkan kò bí kò ní òbí kò sí lọ́mọ tó a lóbìnrin yóò ní bàbá yóò ní ìyá tó a bá ní bàbá tó a níyàwó ò jọ́ lọ́hùn ẹni tó bí ni ó yà máa jọ́ lọ́hùn kò sì bímọ gbèlè pé yóò sọ akókú àbọ̀dàgbà ọmọ òròlé rẹ̀ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ àsóní tí ọ̀sẹ́ni kankan tó fara kò sí nǹkan ṣùgbọ́n o ti sọ́ọ̀tì mọ́rí àtà àdé yìí rẹ̀ jọ tani ti. verse eighty eight ló ti bẹ̀rẹ̀ dé parí rẹ̀ ó ní wọ́n sọ yìí pé òun mú yàn lọ́mọ ó ti sọ̀rọ̀ pé òbí ẹnìkan kò bí òun ṣùgbọ́n wọ́n sọ pé ọlọ́run ti mú a chosen son a chosen son bọ́mọ ẹ̀ríkà láyàn fẹ́ ọmọ rẹ̀ ọlọ́run wàá fẹ́ fẹ́ sí i pé òun mú yàn lọ́mọ àbó òun mú yàn lọ́mọ ó ní rahman walada ọlọ́run wọ́n sọ pé òun mú ẹnìkan lọ́mọ làkọ́jú tó ń ṣe hàn é da ayé ìtìnẹ́nu ọlọ́run lẹ́sẹ̀ tó tóbi pọ̀ lẹ́sẹ̀ tẹ́ ẹ dáhùn pẹ́ẹ́ fọmọ tìṣó lọ́dọ̀ takadu sama watu yatafuna fúnà mí ni o ọlọ́run ni ntótó ntótó ní ti sàmìlẹ̀ torí ẹ̀ jábọ́lu rẹ̀ orí kẹfọ́ mi ti sọ́dọ̀ ọ̀hún wọ́tá sakola aridu ó tó ní tilẹ̀ tó lè torí ẹ̀ ya wọ́tá jibalu hada ó sì tó ní ti àwọn òkè ó torí ẹ̀ an lè rahamani walada lọ́wọ́ pẹ́ fọlọ́ mi ti sọ́dọ̀ ọ̀hún ọlọ́ọ̀ba pẹ́ fọ́ mi ti sọ́dọ̀ ọ̀dọ̀ kó lọ́ọ́ ma bàbá ńlá ẹ̀sẹ̀ ni. Wa má yàn bagili rahman anjata xida walada ọlọ́run ni ọ̀tọ̀ fún ọlọ́ba rahman kò mẹ́ni kankan lọ́mọ. ọlọ́run ni gbogbo tí ń bẹ sánmà àti ilẹ̀ pátápátá ẹrú wọn ni wọ́n ṣe wọ́n sì padà bọ̀ wọn ọlọ́ọ̀ba ní abidà wọ́n padà bọ̀ lẹ́rú ni gbogbo tí ń bẹ sánmà àti ni wọ́n ṣe wọ́n padà bọ̀ nbà lẹ́rú. ọlọ́run ni mo mọ iye òka gbogbo tí ń bẹ sánmà àti ilẹ̀ gbogbo nǹkan ni mo mọ òka rẹ̀ orúkọ gbogbo tí ń bẹ sánmà àtilẹ̀ láàyè ń bẹ nùwé lọ́dọ̀ mi èyí tí ń jáde láyé orúkọ pé lágbájá ọmọ lágbájá ti jáde láyé kíní kan ọmọ kíní kan ti jáde láyé ń bẹ nùwé lọ́dọ̀ mi. ọlọ́run mọ́mọ́ yòókà yomalkiya mati farida ọlọ́run mo sì dá ilé ìdẹ̀kanjọ́ tẹ̀ ń bọ̀ láyé tẹ́ ẹ̀ mú nǹkan kan dání wá tọkọ òmùyàwó wáyé tí ẹ̀ wọ́ ọmọkọ wáyé bẹ́ẹ̀ ni ẹ sì padà sódò mi lásùn bẹ́ẹ̀ mo sì dá yín. o tó o tó o tó ẹ ṣeun suratu suratu mariamu nu aya eighty eight de ninety three ẹ lọ quran chapter nineteen ọlọ́ọ̀ba àṣọ yìí ọba tí ń gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ọba tí ń ríran yìí olọba ta ni agbàgbọ́ lára àròyìn rẹ̀ lára àròyìn rẹ̀ òun rí pé kò sí ní tí ọ̀làgbára lé lórí kìí sẹ́ni tó dá nǹkan tán tipa rẹ̀ ọ̀kan tó dá ní tí yàtọ̀ sí gbogbo ẹ̀dá nù kìí sẹ́ni tó dá nǹkan tán tí parí ọ̀ka ńtọ́ da kò dá nǹkan tí parí ọ̀ka kò sí ẹ̀sìn nǹkan ọ̀hún níbo ni ọ wà níbo ni ọ wà èèyàn ló jáde àbí kábàlú jẹ̀nu abẹ́ran ó tọ̀ ó súnlẹ̀ gbalaja bẹ́ẹ̀ tí ó sẹ̀mí ni tọwọ́ lọ́n bá tẹ̀ yàrá gbalaja tí ò lè ní ìsìn kọ́ lọ́n fún ẹbí pírẹsidẹ́ǹtì ni ẹni ó dìde wo kọ́gun bàdó ọmọ padà bọ́ Nàìjíríà wò ọjọ́ tó túlẹ̀ ni ó tó Sani Abacha alágbára ni ọlọ́mọ ogun àfa ọkùnrin ni Sani Abacha European Union moti America moti ọ̀yàn gbogbo ẹ̀ lóde oṣù lọ́dún márùn lórí ìjọba nǹkan kan oṣù tẹ̀tì síbẹ̀síbẹ̀ ní ìjọ́tọ̀ lọ́wọ́ mu àfa nàdẹ́kò dá rédíò station lẹ́yìn torí ẹ̀ tẹ́lọ̀ ń ṣe láti Amẹ́ríkà wọ́n sọ sọ sọ ipa gbogbo ọ̀ka Sani Abacha ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀dà kẹ́tí parí ọ̀ka ńgbàtọ́ lọ́wọ́ mu Sani Abacha ó lóun fẹ́ kọ́mọ Nàìjíríà òkè Kúránì six million six hundred thousand and sixty six ní wọ́n bá pé kurani káàkiri gbogbo nàìjíríà wọ́n pe iye thousand ti kánú òkè iye thousand ti kaduna state òkè iye thousand katsina òkè iye thousand ti borno òkè iye thousand ti adamawa òkè iye thousand ti ọ̀yọ́ state òkè iye thousand ti ogun òkè iye thousand ti lagos state òkè wọ́n bá gbé wá fún gbogbo olùkàkùn pẹ̀lú owó wọ́n lẹ́ni tí ọba nàìjíríà rúkọ́ lọ́wọ́ mú ọ dọ̀ àfa fọdá báyìí ọlọ́run da dayọ fọdá tí ò ní ọta àbọn kankan náà ẹnìkan kan ò ní ọta àbọn kan báyìí fọdá ó sì dayọ ta mo ní nǹkan wà tó ipa ọlọ́run ọ̀ka tó yẹ pé tó bá sọ̀rọ̀ ara ẹ lọ sọ̀rọ̀ ara bọ́ yìí aliwa wà lákú lè ṣe nǹkan dé gẹ̀bí suratul hadidi lẹ́ẹ̀kan ayẹ lẹ́ẹ̀kejì ó lè mi lọ ba alágbára lórí gbogbo nǹkan ipá mi ká gbogbo nǹkan àfa ipá rẹ̀ ká wa bí ọ̀ka tó bá ti yá nìsín yóò ní alọ́ sùn bá dàrú tó wá fi àjì á jì ẹni tí ọba fẹ́ jí àfa yóò mú ọ dọ̀ tọ́tọ̀ ò ta wúkẹ́ láàárọ̀ wọn ò jì tì ẹ lọ sí àyà sixty suratu thirty fa sixty tàbí suratu nàdínláwà àyà forty two ntọ́wá wọ̀nyí ni kọ́kọ́ sí. ẹ tó bẹ̀rẹ̀ ọlọ́run ni wà lẹ́dí wà lẹ́dí ọlọ́run lèmi ni mo forún kùn in alẹ́ de kọ́ la máa ń sùn sẹ́yìn bá máa ń sùn ọ̀sán ọlọ́kọ́ múdọ̀nù bá wa nàìjíríà ní Saudi Arabia kẹ̀lúlà títí ọ̀dà paro lọ́sàn gan Saudi gbogbo ọ́fíìsì ìjọba wọn ò ní bírèkì láti lórí títí dàlà sáré torí kakọ lọ lọ òun sòwò wọn ò kó òun sọ́gun ọ̀lọ́ sùn torí pé ọlọ́mọ sèlú wa ń lu yà ìlú wa lèyẹn ti dé sọ́ọ̀bù làgùn méje láàárọ̀ tí ò ní kó o ti dàgùn mẹ́wàá alẹ́ sùn bó sòkò ní rómù lọ́ọ́lé <laughs> ọlọ́kọ́ dá rọrùn padà fún wa nàìjíríà kó yẹ nàìjíríà ó dàbí Saudi Arabia wọ́n wà wọ́n wà lẹ́dí yàtàwà fákùnbí léèlì ọlọ́run lẹ́mi ni mò ń kún in lóorun tá bá dé tẹ́ fi sùn wọ́n yà á la rahatun bin nahar ọlọ́run ni mo sì tún mọ tẹ́ tó ṣe lọ́sàn-án bí lẹ́ bá tún mọ́ èmi mò ń kún in ntí ọjà mọ̀ pé yàtàwà fákùn oorun nù kì í ṣe ntọ́ tẹ̀lé de pé ntẹ́ ṣe lọ́sàn gbẹ̀ bá jí padà èmi mo tó mọ̀ ó mẹ̀ pé oorun ní wíwùn ó sì ti wà lára ẹ̀ gbọ̀ngbọ̀n tó wù nísìnyí ọ̀ya ìlà. ọlọ́run ní jí padà sáyé ká ẹ lo ìgbà tí mo ti bù ú lẹ̀ fún yín ká ẹ lè lò ó tán kó torí pé ń padà wà mú yín sọ́dọ̀ tẹ̀ ní padà jí sáyé mọ́. ọlọ́run ọlọ́run ní lẹ́yìn ìgbà náà ẹ wà padà sọ́dọ̀ mi tẹ̀ ní padà síbí mọ́. ń wà nírò gbogbo tẹ́ bá gbére ayé ṣe ń padà dé ó ti yá àbí òye ìyẹn la fi mọ ọlọ́run wípé ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọba alágbára ni ọba alèwí lè ṣe ni ọba tó ní kápá lórí gbogbo nǹkan tó dá ni ọlọ́ọ̀ba yìí túláàsì ní ká gbàgbọ́ kì í ṣe tá a bá fẹ́ túláàsì oníkéèyàn gbàgbọ́ tá a bá gbàgbọ́ tán a wà gbìyànjú àṣẹ kíní kan tẹ́ pé ń ló jù lẹ́ẹ̀ Yorùbá kíní kan ń tẹ́pẹ́ ló le jù lẹ́ yorùbá ilẹ̀ wa yìí kí n sáré sọ ìtàn kékeré kan fún wa o tẹ́nba ní kíni kan ẹ̀sìn àdáyébá ìsàmù ní jẹ́ bẹ́ẹ̀ tẹ́nba ní ẹ̀sìn àdáyébá kíni jẹ́ bẹ́ẹ̀ kí lẹ̀ rí wa lórí ẹ̀ ẹ̀rí wa lórí ẹ̀ dé pé ta lẹ́ni àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ dá sáyé léèyàn ta ló ń tọ̀hún kí wọ́n máa ń pẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyàn ọmọ adama yaba ní adama yaba ní adama mo pè yín ọmọ adama ta ní jẹ́ ọmọ adarí hurun awa yìí ní jẹ́ bẹ́ẹ̀ mo pè yín adama lè yàn àkọ́kọ́ lórí ayé adama solóòsà ni àbánàbí ọlọ́run ẹ̀sìn wo lẹ̀sìn rẹ̀ ẹ̀sìn islam ni O sì ànábí ọlọ́run lórí ayé ó lè yàn àkọ́kọ́ kò ní sí solóòsà mùsùlùmí ni Anabi ọlọ́run ni inú ọmọ rẹ̀ òun ni ànábí Nuhu wà. inú wọn àlẹ́ ìsà inú wọn ni Idris wà inú shitu wà alayhimu salatu wa salam inú ọmọ rẹ̀ ni wọ́n wà abẹ́ẹ̀kọ́ kò sẹ́ni kankan tí solo sanu ànábì ọlọ́ọ̀ ni wọ́n ó mọ̀ pé ẹ̀sìn tọ́pilẹ̀ ayé ẹ̀sìn Islam ni ẹ máa gbọ́n tí mo wí dáadáa o lọ́sàn-án lọ́sàn-án ọ̀sán ayé olùsàbíbọ́ bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ayé ọ̀sán ayé lọ́sàn-án gan láyé olùsàbíbọ́ bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ ayé òní Christianity dáyé ẹsẹ̀ kiri yó nírọ̀lẹ́ ayé ló dé ẹ̀rí mi ń bẹ o ní mẹ́rin wá o àfa yìí sí suratu Nuhu suratu Nuhu wa suratu Nuhu ẹ̀ sura seventy one suratu Nuhu Quran chapter seventy one ìbẹ̀rẹ̀ ló yẹ ká ti bẹ̀rẹ̀ o àyà rẹ̀ ọ̀pọ̀ ogun àyà náà ni o ṣùgbọ́n bàbá rẹ̀ láti bẹ̀rẹ̀ ibi tá a wà tí èdè àyà lásàrì rẹ̀ di àlẹ́ di àṣírí di so àárà lọ sí parí ọwọ́ parí rẹ̀ láàlọ́ wà kọ́ọ́lù látàdàrú nà àlè àtàkùn. kọ́ọ́lù látàdàrú nà àlè àtàkùn wàlá dàdàrú nà wàdàn wàlá sùwàrán wàlá yàgù sàwáyà ń kọ́. kọ́ wa nà sírọ̀ wà kọ́ọ́dí. kọ́ọ́dí yàgbọ́dù kẹ̀kí rán di dọ́ọ̀lì miin na mímá. mímá kọ̀tí àti nukuri kú fàwọn ìlú náà wọ́n falamtaj. anabi nuhu aleyhi salatu wa salam ó sọ fáwọn èèyàn rẹ̀ torí pé àsìkò nuhu tí mi sọ kọsàn gan ló sàbíbọ bẹ̀rẹ̀ nu àsìkò nuhu ló sàbíbọ bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ayé àsìkò tani anabi nuhu òun náà nínú kuraani wọn lọ ké fúnra yín suratu nuhu quran chapter seventy one fakutu isafe rọbakum inna kana gọfarọ. anabi nuhu lẹ́yìn èèyàn mi ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kò nínú òòṣà tẹ ẹ dálẹ̀ yìí òòṣà tẹ ẹ bẹ̀rẹ̀ lọ́sàn-án gan yìí ẹ tọrọ àforíjì lórí foríjì ẹ ẹ pàtì tẹ ẹ bá ká náà kọ ọba aláforíjì o ẹ ara àtúpadà bí ẹ ti kú ònú. àwọn èèyàn rẹ̀ ti ń ṣe wáàsí fún wa ń sọ fúnra wọn. wọ́n ní látàdàrú nàálẹ́ àtàkùn àwọn òòṣà yín tẹ̀ ń sẹ́ ẹ má fi ilẹ̀ láì sìn o ẹ má tẹ̀ lọ́rọ̀ ànábì inú o ẹ má sin òòṣà yín lọ o wàlá àtàdàrú nà ẹ má fi wá dùn lẹ́ o orúkọ àwọn òòṣà náà nù o yìí ń sọ tàwọn díẹ̀ ní ìsìn o sùwáwù ẹ má fi ilẹ̀ o yàgùsà ẹ má fi ilẹ̀ láì o yàókù ẹ má fi ilẹ̀ o násìrù ẹ má fi ilẹ̀ o ẹ máa ẹ máa sin lọ o àwọn àfàwà ibn abbas radiyallahu anhuma nínú sahih bukhari ó ní awulai qawmun qawmun salihun awulai qawmun qawmun salihun àwọn orúkọ tẹ ẹ gbọ́n orúkọ kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ó ní qawmun salihun ẹni rere ni gbogbo wọn àwọn ẹni ọlọ́ àwọn tá ń sin lọ́hùn tá lọ́hùn gbọ́ tá gbà wọn ọlọ́hùn gbọ́ òun ni wọ́n tá ń sin tọ́lọ́hùn ṣùgbọ́n mọ́tún fi ṣáárín gbogbo wọn ọlọ́ni kọ́ lọ́jọ́ ó dé bá wọn nínú oṣù kan ẹnìkan kú lónìí nígbà tí ìdíjọ́ kẹfà ẹlòmíì èkejì kú nígbà tí ìdíjọ́ mélòó ìkẹtẹ láàrin oṣù kan gbogbo wọn ló kọ àwọn márùn lọ́jáde láyé ṣèyítọ́nù lánàtúlẹ̀ àlè ọwọ́ àlọ́ gbèsè ẹ̀mí àwọn ọmọ wọn alẹ́dì yuwaswisu fi suduri nas minalije nati wa nas èsùmọ́ gbogbo ara máa yà kúlọ̀ àwọn sùgbà bẹ̀ nas nù alẹ́dì yuwaswisu fi suduri nas èsù ti máa ń gbèrò ìró ìsinú ẹ̀mí wa tí ò ní já lè gbọ́ lọ́n gbọ́lágbà dájú tí ọjà máa mú nǹkan mímọ́ lọ́n téèyàn fi àlọ́ wọ̀ ná kọ́lọ́nkọ́lọ́ àmẹ́ ó gbèsè mi wọn yìí pé kán gbèrè àwọn bàbá wọn àwọn bàbá yín náà kú yìí àwọn ẹni ọlọ́ àwùjọ yín ló kú yìí bí wọ́n ṣe kú yìí ẹ gbàgbé bí wọ́n ṣe ń sin lọ́hùn ẹ gbé èrè wọn gbé sáyé ibi tí wọ́n máa ń jókòó sí tẹ bá ti ń rèrè ni ẹ̀yin náà bá máa sin lọ́hùn bẹ́ẹ̀ àwọn ọmọ bá rò pé ń tọ́ da ni tẹ́sù gbé sí wọn àwọn lẹ́mìí wọn bá lọ gbére àwọn ọmọ wọn rò pé àwọn èrè làwọn bàbá àwọn forí balẹ̀ fún sọ́gbà táwọn bàbá lọ tán àwọn ọmọ nǹkan bẹ̀ sísìn èrè ni àwọn ọmọ ọmọ ló bẹ̀rẹ̀ ọ̀sà tọ́lá ìjẹ́ pé ńgbà tó ọ̀sà bẹ́ẹ̀ lórí ilẹ̀ ayé lọ́lọ́run bá nàbí nù dìde ànàbí lè jẹ́ pàdé bí nù alẹ́ sọ̀rọ̀ tọ̀sà àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run lókè yẹ̀pẹ̀ tọ́lọ́run kọ́kọ́ ni wọ́n á jíṣẹ́ gbogbo àwọn tọ́sájú ànàbí ni wọ́n wọ́n èsì wá àsì fẹ́ nìkankan nítorí pé kò sẹ́nìkan ti ń sìn kámẹ́ lórí ẹ̀jọ́ náà kọjá ọlọ́run ṣùgbọ́n àsìkò ànàbí nù àsìkò ẹ̀lò sàbẹ̀rẹ̀ lọ́lọ́run fi gbé òdìdè pé kójó jíṣẹ́ kó pariwo padà ọ̀sán gẹlẹ́ òsátàwí ọjọ́ rẹ̀ ti pẹ́ láyé àsìkò ànábì inú sóni sẹ́ńkó ti pẹ́ pọ̀ kìrìsìtẹ́nì ti dé lọ́sàn-án ọ̀gá nírọ̀lẹ́ ayé lẹ́yìn tànàbí Ìsá lọ tán three hundred twenty five years lẹ́yìn ànábì Ìsá ọmọ mẹ́ríàmà ní city of Antioch gẹ́gẹ́ bí o sọ àná house of apostles nínú bíbélì gan fún rẹ̀ ní ọtọ da christianity lẹ paul ọdá christianity lẹ lẹ́yìn jésù tó yẹ bí sèpàmù tẹnu mọ christianity was never known to jesus christ jésù ọmọ tí ń jẹ́ christianity it was founded after him three hundred twenty five years after him ó wà ní ọ̀sán àpòsù ìlú antioch ti da christianity lẹ̀ paul ọ̀dálẹ̀ paul ní ẹgbàgbé èsì àwọn tó ti lọ ẹ jẹ́ ká mú ìpìlẹ̀ tuntun mi wá tuntun mi tó dálẹ̀ ní christianity tí sẹ́sìn rọ̀lẹ́ ayé. ọlọ́run ọba yìí kò fẹ́ ká forogún pẹ̀lú òun. nílẹ̀ yorùbá a ní sòrò ńlá ń pa ká ṣe ẹbọ ká ṣe kèfèrí èèyàn máa kírun yóò máa gbàwẹ̀ àfa tíláwàdé ju láàmì ní mi lọ tínúgbọn dunúgbọn mi lọ tẹ́lẹ̀ à táwọn ẹlẹ́yà tíjà bàbá àwọn wọlé ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn yóò máa gbé ẹbọ lórí ta problem ńlá gbáà ní tilẹ̀ yorùbá yìí àwọn èèyàn nílẹ̀ yorùbá tí wọn ọmọ kéwù ẹlòmíì bá ti ṣẹbọ tí ìbá yìí kò láyé àwọn àfáàrí sábà bí àwọn èèyàn tó ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ tẹlomi bá lálàá tá la ń bá tóbi tẹrù ń bà ọ̀dọ̀ àwọn afa àwọn sàlẹ̀ lọ sẹ́ńpẹ́ má lọ́dọ̀ afa ọfẹ́ ìlànà tọlọ́hún kì í bọ́nú sọ̀rọ̀ àlàtọ́lá kádà ẹ̀ mọ̀ sẹ́ni sẹ́ẹ̀kọ́ rí ilé babaláwo lẹ̀ sí ọ lọ ọgbọ̀dọ̀ àfa lọ àfa náà pé ha àwọn ayé nu wọn ti pẹ́ẹ́rẹ́ yín jẹ ó sì àwọn pé wọn ti jẹrán wọn ti jẹrán yín kẹ́ẹ̀kan gbẹ́mí mi ló kú báwo la ṣe agbẹ̀rẹ̀ lẹ́nu wọn ni níta ìgbà lẹ́nu wọn ni pé ẹ lọ́ọ́ ra gbó funfun mi nìjọ kan wá ẹ ṣe lórí ẹlẹ́dẹ̀ á wà ṣe èṣe á wà gbé lórí ta mẹ́ta lọ gbé fáwọn àyà ayé àtàwọn bàbá ayé wọn àfẹ́ràn yín lẹ̀ ni ó sọ pé wọ́n ṣẹbọ wọ́n mú àáfàá òhò ńbàdàn rí lóru tọ́wọ́ àwọn òtí ọ̀wọ́ kankan sára báyìí tó ru agbada oògùn tí ń rú lọ táwọn ọdẹ sọ pé gómìnà tí ò dáhùn gómìnà kò dáhùn wọ́n kó kòbókòbó kò sọ̀rọ̀ wọ́n ní ọwọ́ òtí dùn ni àwọn kan bá gbé ẹgbàá ńlá gbáà kúmọ̀ gbáà ó lè dákun ẹ̀dákun ó ní kí ni ó bàjẹ́ tó mẹ́rin sọ̀rọ̀ ni owó tó yẹ ṣe pọ̀ ó gbọ́dọ̀ sọ ni yọ bàjẹ́ bí ó sì dáa fótó ọ̀bọ̀ lọ́wọ́ ayé náà ló ń gbé káàkiri wọ́n ní lọ fi jáde láàrin òru wọ́n ní ọkùnrin kí gbé kí gbé ní tílé ó ní ẹ̀pàmì ayé ẹ̀ mọ́pàmì ọ̀run ẹ̀pàmì ẹ̀ mọ́jẹ̀ ń sẹ̀sìn torí irun gbàní lágbẹ̀yìn àáfà tó pé tán bẹ́ẹ̀ rí lójúmọ́ pé àáfà ẹ̀yin lẹ́sẹ̀ tó tó báyìí kí là ń pè láàfà sí àwọn náà bá ń di ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé ẹ̀bọ ohun pọ̀ mọ́ ẹ̀sìn púpọ̀ lẹ́yìn Yorùbá ṣùgbọ́n ẹ̀yin tí ọba láàánú Ọlọ́run jẹ́ gbogbo ọ̀la ká fi ẹ̀bọ lẹ̀ kò sí nǹkan tá à ń fẹ́ tí ò sí lọ́dọ̀ Ọlọ́run kí mo wí kò sí nǹkan tá à ń fẹ́ tí ọlọ́run ní lọ a ní ohun gbogbo tán lọ́lọ́run tẹ bá ń wẹ ẹsẹ tó ní ìwò lọ́dọ̀ rẹ rí a ní gbogbo nǹkan tán lọ́lọ́run gbogbo tẹ fẹ́ mi lọ́dọ̀ ẹ̀ kólé lahumma malika mulk Suratu Ali Imran aya twenty six. kólé lahumma malikal mulki tu'til mulka man tasha'u wa tanzi'ul mulka mimman tasha'u wa tu'izzu man tasha'u. أتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ọlọ́run ní ìrì èmi ọlọ́ọ̀ba kúlì làhùmà ìrì àdúgbò ọ̀sálàm àti gbogbo aráyé ẹ sọ pé ẹ pè rí ẹ ọlọ́ọ̀ba a pè rí ọlọ́ọ̀ba kúlì làhùmà yà á láwùrì jẹ́ bẹ́ẹ̀ a pè rí àlá mọ́lẹ́kàlì ọba tó ní gbogbo ọlá ọba gbogbo ọba tuutil mulka man tasha o ìwọ ló fẹ́ ni tọ́ba wù lọ́la tuutil mulka man tasha ẹbí gbogbo ọgbà tó tàwa náà dá ọlọ́run ni máa ń fẹ́ tọ́ba fẹ́ lọ́la ọlọ́run fún gbogbo àlọ́la a lówó a lọ́la a nípò a níyì a láyà lọ́rùn ọlọ́la àníyànná ọlọ́run ni máa ń fẹ́ máa fẹ́ lọ́la ẹ wọ́ ọ̀la lọ́sọ́dọ̀ rẹ̀ ìwọ ló sì gbọ́lá lọ́wọ́ ẹni tọ́ ọba fẹ́ ìtọ́lọ́ ti fọ́ ọlọ́mọgbà lọ́wọ́ wa ìwọ lọ́ọ́ sọ ẹni tọ́ ọba fẹ́ dalágbára ọlọ́run sọ gbogbo adálágbára bẹ̀rẹ̀ àtọ́rẹ́ àmàbá wa kárí gbogbo wa ọlọ́run sọ alálágbára sàwọn ọmọ alálágbára sàwọn ọmọdọ́mọ alálágbára wa tudhillu man tasha ìwọ ló sì yẹpẹrẹ tó o bá fẹ́ ọlọ́mọ yẹpẹrẹ wa mọ yẹpẹrẹ tó o fún wa. ọwọ́ rẹ̀ ń gbogbo dáadáa wà kílẹ̀ ń wá ká tẹ̀ fi ń ṣẹbọ tẹ̀ fi ń bọ́ ọ̀sà kílẹ̀ ń wá ká gbogbo tẹ̀ fẹ́ ń bẹ lọ́wọ́ ọlọ́run ẹ wá sọ́dọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam orí tẹ̀ ń bá jẹ gbèsè tó bá ga ju òkè wúdù lọ tó a fẹ́ kọ́ lọ́n bó ń san gbèsè o kó o tún a dolówó lẹ́yìn tó bá san gbèsè tán àyà méjèèjì ni ọ máa kà àyà tán ké lọ́wọ́ yìí kọ́ máa ké ọwọ́ aládùn àkàtẹ́ fi kún parí tó ń gangan sọ fúnra rẹ̀ tẹ́bà ti kàlà ọmọ mẹ́lẹ́ka mẹ́lẹ́ka tó ti múlùkà mẹ́ta ṣáà délẹ̀ tán débi gẹ́rì hisab àyà twenty six to twenty seven sọ́tọ̀ ali imran sura kẹta ẹ wà ní rọ́hámánà dúníyà wà lọ rọ́hímáwùmá rọ́hámánà dúníyà wà lọ àkérọ́tì wà rọ́hímáwùmá tó ti máa ń taṣà tògnẹ́ni bí ha àwọn rahmat máa ń sèwọ́ àká àdìsá ní ọ̀sálàm ni tẹ́ ẹ̀ bá jẹ́ gbèsè tọ́gà jòkè wúdù lọ́wọ́ bá ń kàdú àwọn àfa ọlọ́ọ̀sán gbogbo gbèsè yóò sì yọrọ̀ ọ̀lẹ́ yín gbà náà ẹ yé ẹ wo ẹ má dán lọ́hùn wò ẹ gbà pọ̀ lọ́wọ́ alágbára ni tílé bá dá tako tí o sì kẹ̀kẹ́ lápò tí n bá ti ka àdúrà lẹ́ẹ̀mẹ́ta wà lẹ́yìn ó rò ó ẹ̀mẹ́ta lèmi máa ń kà má ti ka lẹ́ẹ̀mẹ́ta báyìí má bá tèmi lọ ni ọlọ́run ò wa ọ̀nà ọ̀là ní ìsìn táwọn jẹ táwọn mọ̀ ọ̀dájú ọ̀dájú ju àdá lọ ìsìnkú ọ̀dájú àdá ọ̀dájú àdá lọ. mìyáníkà lè xẹ́rù ọwọ́ ọlọ́run gbogbo rẹ wà kí là ń wá kátà torí ẹ̀dẹ́lẹ́ bọ̀ ká mọ̀ mú ẹbọ mẹ́sìn tápẹ́ sọ̀lá bá ń wá àyà tá a kéde ẹ̀ka tá a tẹnu wọn bẹ̀rẹ̀ wá sí i àyà tó kùrù sí i Allahu la ilaha illa huwal wala nawm De pari. De pari. kò sí ntọ́jẹ́ odi ìsọ̀tò láyé kí ló sọ fún wa ntọ́jẹ́ ìsọ̀fún yẹn láyé gbogbo ọ̀tá tí bá sọ pé kùbí téèyàn ọgbà lọ pé lágbájá á mú àwọn ọlọ́run mú ọlọ́run mú ẹ kọ́ ẹ̀yẹ ẹ sára kẹ́mọ́ kàlà rẹ̀ lálẹ́ tó fún tẹ́nìkan bá sànkà sí yẹn ètò fẹ́ ó ṣe yẹn ọlọ́run sì dá padà orí ẹ̀yọ́ ọmọ lọ́mú àáfà àtọ́sẹ sẹ́rù máa asọ́mọ́ ìlà ìlú hosùn náà tíra kan jẹ́ máa asọ́mọ́ ìlà ìlú hosùn náà sẹ́rù o àwọn orúkọ ọlọ́run ẹ̀ bẹ́ẹ̀ nù àdìsí tírìmìsì àáfà kan sẹ́rù fún ní Cairo àáfà yẹn ni tẹ́nìkan báyìí lè kí ayatollah kò seventy one ní alẹ́ ó ní tí kọ́dàbọ̀ ni ní wọ́n bá ná àlùjánu sí pé kọ́ lọ bá lójú oorun kókó sí lára kọ́ mọ dààmú rẹ̀ àlùjánu yóò kà àdánwò kó mẹ́ẹ̀ ni tí èyí padà tó náà fi padà kú kò ní dẹ́wọ̀n mọ́ láyé kó de tó sẹ́ ọ̀nà dọ̀ ọlọ́wọ́ gbé àdánwò bóun náà tí ọmọ bá yí mélòó wa la lè ké ọ̀lẹ́ni kúlẹ̀ àwùsù birabil falaki kúlẹ̀ àwùsù birabin nas ṣe bá àwọn àyà sọ́nù nù kúránì kílẹ̀ ẹ̀ ń sẹ́ ń wá nǹkan káàkiri sí i kúndínwó ló wá káàkiri Aya sọ ti wà ńlẹ̀ àwọn àwọn ọ̀hún súra sọ ti wà ńlẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé èmi àtẹ̀yìn ẹ̀jẹ̀ agbọ́lọ́ ń gbọ́ ká dúró ti so là ń sìn tá ma tá a bá ti gbọ́ Allahu akbar Allahu akbar kákò nù lé o kákò nù o kápákì ọkọ̀ wa o kápákì ọ̀kadà o kágbàmọ́sá o ní tá a torí òní káwá sí náà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ẹ̀sìn lọ́nà tó lè dánú dẹ̀nà àtẹ̀yàn níta wá sí náà tẹ́ ẹ bá ti gbọ́ ìpè ọlọ́run ẹ tètè lọ bẹ̀ ọlọ́run wà ìdánú di àlè salati min yawmi juma fas'aw ila dhikri dárò bẹ́yà jimá nìkan sọ láwọn sáré lọ́mọ sáré ni ṣùgbọ́n torí pé jimá kútùbà rẹ̀ wọ́n fi àgbọ̀ ní ìsọ pé tẹ́ ẹ bá ti gbọ́ tán pé ìrùnjọ jimá ẹ kó oúnjẹ àtàrà ẹ gba mọ́sásí lọ ẹ lọ jọ́sìn fọlọ́ ẹ lọ gbọ́ kútùbà dhikru láì kútùbà ẹ lọ kírun torí èdè eléyìí ọlọ́ba yóò sẹ̀sẹ̀ rọrùn fún wa o ọlọ́run ìjà máa padà sí ibú o gbogbo ohun tọ́lọ́run ṣe fún wa lóore ọlọ́run ìjẹ́ ó dìbànújẹ́ fún wa gbogbo ohun tí ń dùn alẹ́ mi ọlọ́run sọ́dí dùn fún wa subhanaka allahumma bihamdika nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil